الحمد لله الذي قدر هذه الأمة على سائر الأمم وخاصهم بما أنزل في من خير الأمم المتقدمة أحمده سبحانه وتعالى وأشكره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن سيدنا وحبيب قلوبنا محمدا عبده ورسوله علق بعمره رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم البعث أما بعد عباد الله اتقوا الله تعالى حق تقاته وإن أغوان منشورة في كل طاعة وقربة قال أبو تنبيه على صلاة الجمعة المتفرقة في كل أسبوع وقد اختص الله سبحانه وتعالى هذه الأمة بالخصائص كثيرة وفضائل جميلة منها التزام ميزان يوم الجمعة بعد أن أقل عنه اليهود والنصارى وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نحن الآمنون السابقون يوم القيامة فإذا أنهم أوتوا الكتاب من قبلنا ثم إن هذا يومهم الذي فرض الله عليهم فاختلفوا فيه فأعلم الله لا وما لنا في سبع اليهود غدا والنصارى بعد غد فاخرجه قريب وفي لفظ مسلم أضل الله الجمعة مما كان ربنا وكان اليهود يوم السبت وكان النصارى يوم الاحد وجاء الله بنا وأدان الله يوم الجمعة وجعل الجمعة والسبت والأحد وكذلك أرسل لنا يوم القيامة لأن يأتون من أهل الدنيا ويتوافون يوم القيامة أي مقضي بينهم قبل الخلائق ويوم الجمعة يوم العبادة وقد أمر الله المؤمنين باجتماع عبادتهم وذات البلاد قال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة في يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون سورة الجمعة الآية التاسعة وقال بن ابن القاري لدوسك رحمه الله ويوم الجمعة يوم عبادة وهو في أيام أشهر رمضان في شهور والساعة والساعة الإجابة فيه كليلة القدر في رمضان انظر ماذا جعل عباد الله إن يوم الجمعة خير أيام كلها وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ويوم يغلب على كار الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه خلق الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة رواه مسلم وصلاة الجمعة من آخر فروض الإسلام وأفضل مجامع المسلمين وأنا من شعب قبلي قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك ثلاثة جمل هنا بها سجي على قلبه أخرجه أبو داود وكذب وغيرهما وصححه الشيخ الألباني وتجلى الله تعالى لكل باب سوى المؤمنين يوم القيامة وهذا ما قوله سبحانه وتعالى والذين المهدين سورة القاف الآية الخامسة وثلاثون وأنه يوم تكفر به سيئات وعن سلمان قال قال رسول الله صلى الله عليه وسلم لا يلتزم الرجل يوم الجمعة ويتطهر ما استطاع من الطهر من دونه أو يحط من في بيته ثم يخرج ولا يخرج بين اثنين ثم يصلي ما كتب له ثم ينزل إذا تكلم الإمام إلا الصلاة ما بينه وبين الجمعة الأخرى وفي رواية أخرى وأنه ثلاثة أيام رواه البخاري والأوس بن رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من غسل يوم الجمعة واغتسل وذكر واذكر ومشى ولم láyé ọlọ́run kò kíkà ní ìjọsìn ọlá agbára ọlọ́run lára ojú rẹ̀ ọba tí a mọ fẹ́ fún yìí ọba yìí náà ti ó sàkúnlé ìjọ yìí ó gbọ́lá fún ìjọ yìí ó sì ìjọ yìí lórí gbogbo àwọn ìjọ ìjọ ìjọ tó fi sáájú ẹ̀ pátápátá ọba tó ń gbé ó gba àlùmọ̀ yìí ìjọ ìjọba ó sàkọ́lé náà pẹ̀lú ọlá èyí tó gbé fún ọjọ́ òní láàrin gbogbo àwọn ìjọ ọwọ́ ní ìjọ ìsìlẹ́mù ó láwọn ẹ̀ka mọ́nà ìdí ọ̀la ti yọjú ọjọ́ òní ọba ìyá àwọn adúgbò ẹ̀kú àyìn ọlọ́run ọba lọ́pọ̀ nítorí kò gbọ́dọ̀ ọba ọlọ́pẹ́ òun lọ́ba ẹlẹ́yìn òun lọ́ba tó jẹ́ pé ọyẹ kí a máa gbé ga láti máa bàbà àdúgbò ìgbà pátá mọ́tẹ́ ìjọba tọ́ka ó kò sí ọba mi ìtọ́ ti yẹ lọ́dọ̀dọ̀ àfi ọba aláàjẹ kan sórí ọba yóò lọ́wọ́ ọ̀làlá ti gbọ́ ọ̀làlá ti wé gbogbo ní ti ọlá pátá òun nìkan ló ní gbogbo jíjẹ ìbádá òun nìkan ló ní ìdíjẹ òkò òun nìkan ló ní kẹsẹ̀ ní ibú onígbẹ̀yìn rẹ̀ òun nìkan ló ní kálágbára tí ọ̀nà onígbẹ̀yìn rẹ̀ òun nìkan náà ní ọba aláìláì ọba alágbára lójoojúmọ́ wọ́n jẹ́ ìgbéra ìgbéra tó wá ti wà àyẹ̀fẹ́ ọ̀gá wa olùgbọ́nìkọ́lẹ̀ wa àlejò wa mọ̀ṣáàtúmọ̀ ọ̀rọ̀ wa mọ̀ àlè òṣèlè ẹ̀rú ti ọlọ́run lò ìmọ̀ àtọwọ́ ọlọ́run èsì káàkiri ti ọlọ́run bẹ́ẹ̀ ni kìí ṣe olùbádámọ̀ ọlọ́run ọba ọlọ́run bá ní kọ́ máa jẹ́ ẹrúfin rẹ ní ó sì kọ́ máa jẹ́ òtítọ́ òkú ó ní kọ́ máa jẹ́ àyè pàtàkì fún ọlọ́run ọba ní orí pé anábìsọ̀rọ̀ wọ́n wà lọ́sọ́lá ìbẹ̀rù ọlọ́run bá ilé ẹ̀yìn òbí jẹ́ ẹ̀jẹ̀ náà káwọn ti alápàdé ọlọ́run bá ìbẹ̀rù ọlọ́run bá ilé ẹ̀yìn òbí jẹ́ kíkẹ́ ọ̀hún tètè yóò jẹ́ ọlọ́run ká lè wà lù níjọ́ tí a bá tó iwájú ọlọ́run bá lè yọ̀ọ́lá ẹ̀rí bẹ́ẹ̀ ọlọ́run bá yìí òun náà ní àbójútó tọ́lọ́run bá yẹ lọ́lá lọ́kùn rẹ̀ ti kú lítọ́ láti bí ẹ bá ń jó tí àti ẹ̀rọ bí ẹ bá ń gbáwẹ̀ tí ọba jẹ́ ọlọ́run wa aṣáájú o bí ìyàrá yọ sàkáàtì bẹ́ẹ̀ lọ owó rẹ̀ ti pọ̀ tó tí ọba jẹ́ ọlọ́run wa aṣẹ pátápátá ni bí ìyàrá lọ láì lẹ́yìn tó yẹ gbà bẹ́ẹ̀ tó lọ ní lọ láì gbogbo ọ̀rọ̀ náà ti náà tó wúrọ́ tí ọba jẹ́ ọlọ́run wa bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ gbogbo bẹ́ẹ̀ pátá aṣẹ náà ni àbájọ oúnjẹ kó gbajúmọ̀ nígbà tí àwọn ẹgbẹ́ àti ẹ̀yẹ̀ wá rí náà wọ́n jẹ́ ní pé tí ìyàrá ti jẹ́ ọ̀gá àbùkù ìgbẹ̀rù ọlọ́run. adébọ̀wá nígbà pé bí ìjọba bẹ̀rẹ̀ wọn náà wà kò lè ṣe dáadáa. Ẹ̀sìn bàbá rẹ̀ ti nínú àwọn ilé ẹ̀kọ́ wa tó yẹ pé ọmọ ní padà káàkiri tí wọ́n gbá wọn pé kalẹ̀ lápọ̀ yẹn wọ́n yẹ kó lápọ̀ yẹn yẹn lórí ẹ̀. Ẹ̀rí pé àwọn tí wọ́n máa ń wọ nípìnlẹ̀ ìpínlẹ̀ láàbáwọ́ yóò nẹ̀dẹ́kùwà wọlé àgbàdáadá yóò nẹ̀dẹ́kùwà wọlé àgbàdáyìí yóò nẹ̀dẹ́kùwà dẹ́kùwà lọ́ọ̀rì ọ̀gbọ̀n òní. Nínú àwọn orin tí wọ́n máa ń kọ́ wa ní

kí ló yẹ ká ló kú sí àrùn sí orí pínpín ìyẹn lè jọ tó tí ó gba lákòókè wọn ti tẹ̀sí bẹ́ẹ̀ tó lòun kú dànù látara kékeré ni látara tó ti bẹ ọ̀rọ̀ ọ̀bá ń bẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀bá yìí ó ti kú kó pàtàkì púpọ̀ jù orí pínpín ẹ̀wọ̀n náà òun kì í kéèyàn máa ń tọ́lọ̀ kí kéèyàn sí gẹ́gẹ́ tọ́lọ̀ kí kéèyàn sí kí ni òun tilẹ̀ sí má lè fi ọ̀rọ̀ kí lè wọ́n ti má ti bẹ̀rẹ̀ ẹ̀sìn dáre bí abájáwò ìrùjúmọ̀ èyí tá a máa ń níbi gbogbo ọ̀sẹ̀ pátápátá. Láti irun túmọ̀, irun kẹ́lí tó kún fún irun kẹ́lí tó pàtàkì sọ̀rọ̀ ẹ̀sùn sàkíyà àwọn àfáàní irun kó dágbó fún ara rẹ̀. Túmọ̀ ọ̀dágbó fún ara rẹ̀. Ọ̀kẹ́lẹ̀ oṣooṣù kọ́ wá lónìí èmi ò ní sí lórí èmi kí túmọ̀ lórí ìwà ìwọ́pọ̀ rẹ̀ sílá. Bí orí ilé ìwò túmọ̀ àyẹ̀wò lẹ́kùn mùsàkìlà irun kakọ́ dá dúró ni ẹni tó ní àwáwí ẹni tó ní àwíjàre òun ọlọ́wọ́ bá ní ọ̀dà fúnlọ́dá ìwọ́n lè má fi lónìí o ìwọ̀n mú ìrọ́pò rẹ̀ bómi àwọn afẹ́ òun ò ní kí túmọ̀ àdóni ó wá fẹ́ ìtúmọ̀ òun lòun ó kì í ìrọ̀lù tàbí ẹ̀sìn ẹ̀tọ́ kí owó tuntun kó lóun nílẹ̀ wọ́n náà ó wá fún ó kì í túmọ̀ àtàlà ìlú ti pẹ̀lú tàbí wọn fi ẹni tó wọn kí ni lọ́la ọlọ́run ní gbà lọ́wọ́ torí pé kí kò tẹ̀lé àti ọlọ́run délé ọlọ́run ní lọ́wọ́ tẹ̀lé àti o. ìlànà tó fi ìjẹ̀bọ̀ ọlọ́run bá ní káàkiri láti ọlọ́run káàkiri sọ́ọ̀nù ní àti tẹ́lẹ̀ ìdílé káàkiri. tí ìlànà ti pọ̀ láti jẹ́ tó mú díẹ̀ lọ́rùn tí ó dé ó sàn kò ní ìjẹ̀bọ̀ ọlọ́run bá ní. ìyá wọn sọ nípa tí ìjọ kánì ó ní àwọn àdákẹ́rí ìjọ kánì ó ní àwọn ọlá ìjọ kánì ó ní àwọn ipò tó fẹ́ yí àwọn ìjọ yìí nìkan náà fi dàgbére ẹ̀sìnkálẹ̀ tàbá nípa wọjọ́ òní sáǹtì ọjọ́ ìjímọ̀ torí kékeré ìjọ yìí tí a kàn fún wọn Muhammad sọ̀rọ̀ àlùfẹ́ ìjọ àtẹ́tùwà Muhammad ìjọ kẹ́kọ́ yẹ́kẹ́ ọlọ́run wà ní òkè oríire ńlá èyí tí ó tún àwọn ẹni tó bá ń wà lù sí òun dára torí kékeré wọ́n ti sáré wa àwọn ìran ọlọ́mọ lẹ́yìn àti ìwà musa àlùbẹ̀rẹ̀ àwọn ìdájọ́rọ́ àwọn ìwà síwájú wa àwọn ìran ọlọ́mọ lẹ́yìn àti ìwà ìsá àlùbẹ̀rẹ̀ sọ́dọ̀ fún wọn pátá ọlọ́mọ àtọ́rọ́ nù fún ọ̀pọ̀ pàtàkì ọjọ́ òní fún ọ̀pọ̀ òṣìṣẹ́ lọ́jọ́ òní fún ọ̀pọ̀ pátápátá fún olóṣèlú ìjọba wọn lọ́wọ́ ẹ̀dá sọ ìlú débẹ̀ yìí àbíta àti kúrò rẹ̀ yẹ̀wò pàṣẹyà rẹ̀ tó bá ti débẹ̀ yìí àwọn ìjọ àkọ́kọ́ ìjọ wá ní lò wá lọ. ó ní ẹ̀sìn wọ́n mú àwọn ẹni sìn wọ́n mú wọn níwèé tí wọ́n á wọ́n ti kàwé ẹni wọn tàwọn ọlọ́run fún àlejò wa ló fẹ́ káàkiri wọn kàkà wọn lòdò èyí ọlọ́run fún àlejò wa ń dá àlejò tẹ̀lé àti kókó mọ́lẹ̀ tí ń bẹ láàrin wa jẹra wa síbẹ̀síbẹ̀ kọ́ ìjọ yìí náà jàdá agbára ìyá rẹ̀ ó ń lórí kékeré ọlọ́run ti ọjọ́ òní ó ṣe lọ́rọ̀ yẹn fún ọkọ máa tọ́ ní ilẹ̀ yìí lè wú ní ọjọ́ òní máa tọ́ ní ọjọ́ òdúnmá àwọn ènìyàn tó wọ́n lẹ̀ ọlọ́run pàtàkì ọjọ́ òní ó fi hàn wọ́n bọ́yá ọjọ́ ìní ẹ̀ máa fàdánù wàhùlà ọlọ́pàá sàbẹ̀ lẹ́tù wa. àwọn bẹ́ẹ̀ ni wọ́n ti sáájú àwọn ọjọ́ ìdáwọ́ máa ti jọ náà kò kọ́ máa ti tó kàdé ti jáde lójú àwọn. nínú ìwádìí àìsàn tó ti àti ìṣọ̀lọ́ ọkùnrin tẹ́lẹ̀ ó lọ náà máa lè yọlá ó máa tó àwọn tó àwọn tó àwọn tó tó ọdún bẹ́ẹ̀ kọ́ sí ọjọ́ kan wọ́n bá tọ́jú bẹ́ẹ̀ mẹ́ta lọ́ba ti dúmọ́ à bá àti àhàjì àlejò ọlọ́wọ́ rẹ̀ fẹ́ràn ó ní mo ní wàá tẹ̀lé wa yìí wọ́n mú tẹ́lẹ̀ lẹ́nu ẹ̀yọ́ wọlé kẹyà wọ́n tẹ̀lé wa ní ìyá mọ̀ náà torí kékeré lẹ́nu àìkú nàní àì júlíà àwọn alátẹ́yìn jẹ́ nínú àwọn tó wáyé ayé wọ́n ní àwòrán lóòótọ́ ìjọba ìyá ṣùgbọ́n wà ní àkọ́kọ́ lọ́jọ́ àti ìyá àwọn tó wà wọ́n dájọ́ fún tí wọ́n ti gbogbo àwọn ìjà yòókù pátápátá lẹ́wọ̀n tẹ́lá yìí. Bákan ní pé ọjọ́ tí màá dáná lò ọjọ́ kẹ́lí pẹ́ẹ́lí kìí fẹ́ dáa lé ọjọ́ ọ̀sán mi. Ọjọ́ ọtí náà ọjọ́ ìjọba mi. Ó yẹ kí ọmọ náà ọmọ rẹ̀ mú ilé ìmáyé ìbàdà ìdí. Ọlọ́run bá mi pa àwọn òmìnir láṣẹ kí ẹ lọ péjọ láti tọ́jú fún wọn lọ́wọ́ ọba bí nípa dáa ní ìrìnkìlá láwọn mọ́sálásí ńláńláńlá lóòótọ́ Júmọ́ ìyẹn lọ́wọ́ ní ìjọ ní kóòtù jùmọ̀ ó ní ní túmọ̀ rẹ ilé ìlú náà wà lẹ́yìn ọlá jẹbi kéèkì tó ní ká máa fi sọ bí ìjọ ní bá pàtàkì ẹjọ́ ọdún wa ìyẹn ló fẹ́ sí ìlà ọkọ̀ bẹ́ẹ̀ ti káwọn tó kó lọ kí wọ́n orí kẹ́rá báyìí láti máa dé ìlà ẹ̀sọ́run ti pa ó ti pápẹ́ ìfún ara rẹ̀ ni ọlọ́run ló gbé e kalẹ̀ fún ara rẹ̀ tí ara bẹ̀rẹ̀ èyí tó ti lọ́jọ́ mẹ́rin yìí ẹ fún alẹ́ láti wù yọ̀wọ̀ yìí ẹ fún alẹ́ yìí ó jẹ́ tó ní ìjọ ọ̀sẹ̀rì yẹn kí wọ́n máa lọ lé ìjọ òní ìlú wa. Bàbá wa ní ẹ̀yìn kì í, ẹ̀yìn lọ sí ilé ọjọ́ sátọ̀dẹ̀, ẹ̀yìn náà fún alẹ́ mi. Ó ní ìjọ sátọ̀dẹ̀ ní kéèyàn máa lọ sí ìjọ òní sí àwọn olóògbé ìlú wa. Ọlọ́run wa ta mọ̀nà ẹ̀rọ pọ̀ yìí. Bàbá wa ní lọ́wọ́ kẹ̀ àwa ìlú ibi súra kan ní bẹ́ẹ̀ lọ́pọ̀ náà tọ́lọ̀ bá pẹ̀ sí wa kò jù wá. Ọmọ pẹ̀lú lóòótọ́ tí wọ́n tẹ́ sí àgbọ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ ìrù yìí ìrù tá a lọ níbẹ̀ rẹ̀ kú wá oníṣèlú yìí ló ń bẹ̀rẹ̀ náà Muhammad rọ̀mọ́ àlùfẹ́ nígbà tí rúmọ́ àwọn mùsùlùmí wá fẹ̀ wọ́n ti fẹ̀ bí wọ́n ti pọ̀ sí bóyá tí òun ọ̀gá ni wọ́n mọ́ ló ti wọ́n ń lọ pé òun ni ó ti wọ́n jà ìrùn àkọ́kọ́ tó fi pè sí àwọn èèyàn pé ìrùn tí màá tó ẹ̀ wá rí ọlọ́wọ́ á ní tó wá ti wá pè wọ́n wọ́n á ó pè láàrin

kí ni wọ́n máa dá ìwọ rẹ̀ kí ni wọ́n máa kó òun da ẹlẹ́tẹ̀ ìwọ ọrụ rẹ̀ kò lọ́wọ́ láti kẹ́lẹ̀ kí ni wọ́n máa kó òun da tí wọ́n bá ti pè káńtà nígbà yẹn nígbà yẹn ó ti ọjọ́ rẹ̀ lọ́kùnrin òdìbà bẹ́ẹ̀ ni ọ̀yọ̀ lẹ́kùn olúwa ń ṣe fóònù tá a kò ní yẹn kẹ ẹ máa bá rí ti dé kẹ ẹ sì máa lọ sílẹ̀ náà yẹn òwúrọ̀ rẹ ní yóò ṣe lájẹ́ tí wọ́n ti fi yóò ṣe lájẹ́ ìlú ọ̀rọ̀ wọ́n yí àti ìyá ìsọ̀lá tó bá ti wá parí ọ̀sẹ̀ kí ló tún à fantasy of the house ẹ̀rọ afọ́nmádó lè gbà yìí. wọ́n tẹ́lẹ̀ wọn lè fọ́ ẹ máa wọ́n lọ́wọ́ káàkiri káàkiri ẹ máa wọ́n lọ́wọ́ káàkiri lórí ẹ̀ ọlọ́wọ́ bí a bá ti tẹ́lẹ̀ ọ̀sán

àwọn tó wá di lọ́jọ́ ọ̀sẹ̀ náà lọ tó ti jẹ́ lọ́jọ́ ọ̀sẹ̀ yìí wọ́n sọ lọ́jọ́ ọ̀sẹ̀ yìí nítorí pé kí wọ́n bẹ́ẹ̀ ẹsẹ̀ lánàá ìlàjọ́ torí pé ẹ̀sẹ̀ Muhammad sọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbéra ó ti gbé wa kí ẹni tó bá tètè lọ sí wọn àti báńkì ìhùnà nígbà àkọ́kọ́ kí á ń sábà báyà rẹ̀ olùdàjẹ́ ẹni tó ń rà fún ìṣe tààrà ọwọ́ ẹni tó bá lọ sí wọn àti báyà ẹlẹ́ẹ̀kejì ó tàbí ẹni tó fi màálù ìṣe tààrà rẹ̀ olùdàjẹ́ ẹlẹ́ẹ̀kẹta àwọn tó bá lọ sí fún wa nígbà yìí àdámọ̀ ọdún tí wọ́n ọ̀sẹ̀ ẹlẹ́dẹ̀ ló fi àgbò tó fi sàárà yìí lọ́dún bá ti dá ẹlẹ́gẹ̀rin ẹ̀ tó bá lọ sí wa nígbà yìí ọ̀sẹ̀ ẹlẹ́ni tó fi àgbẹ̀ tó fi sàárà yìí ẹ wá jẹ́ màá wo síra lọ ràkúrí sí màálù màálù dáńtò màálù bá tiẹ̀ ó wá tí wọ́n ti dá ẹlẹ́ẹ̀ka àwọn àwọn tó bá lọ sí wa nígbà yẹn ọ̀sẹ̀ àti ẹni tó fi ẹyẹ àti ẹ̀ ṣe sàárà yìí ẹ dàkúndáwò tó wá ní kápàdé ní ọjà ìyẹn pàdé lọ́jà bá àwọn tó wá wọlé àwọn fún mi ọba jẹ́ àwọn òkú pẹ̀lẹ́ kẹ́jì àwọn ọba màálù láti mú pẹ̀lú tí wọ́n bá ní rà àwọn ìdí regular restriction kò ní sí mọ́tò mọ́tò òní lè kọjá pé gbogbo o tí wọ́n bá fún mi. Torí kékeré báyìí tó ti wúlò ẹ̀ ayé àtàjò ní àkúrò tó fẹ́ yín wà ó fẹ́ àwọn

kò tó ọkọ rẹ̀ náà ti wájú wáyé yá ń sọ̀rọ̀. ẹ dàpẹ́ tí mo kì í wá mú orí ayé ọmọ àtọ̀tún wa lọ́wọ́. ó lè mú wá kó orí ayé lọ́wọ́ náà ń ó lè mú ó lè mú mú lọ́wọ́. ó lè mú bẹ́ẹ̀ ah, pẹ̀lú àwọn èèyàn wọn wá lọ́dún dárò bí á ẹ̀nà pẹ̀lú òkú yọ ọ́ bímọ bẹ́ẹ̀ o. ó ní méjèèjì ni ogun ẹtù ó lọ fún yẹ́lẹ́bù àwọn ìlú pọ̀jù fún ayé lọ. ìtọ́fà nìyẹn o ọ̀pọ̀lọpọ̀ àárín òkú ẹ̀ ń ṣe wá. nítorí yóò sì rí mọ iṣẹ́ ìwọ káyà nínú olùkọ́ni kẹrí kò ní bá gbọ́dọ̀ ìmọ̀ nílé wáyé ayé mọ́. àkùtà wa láǹfààní lẹ́nu ọkọ̀ làbẹ́ dá torí pé kí ni afárí tó wọ́n yàtọ̀ sí àwọn ìṣòro lọ nígbà wọn kò sí àbúrò àti ìhàn. wọ́n ní ẹ̀rí ọjọ́ ọdún ọjọ́ ọ̀pá dàgbà ni. ó ní láàárín àwọn ọjọ́ ó ti àtẹ́gẹ́ ní oṣù ramadan. wọ́n ní ọjọ́ ọdún wà tó jẹ́ bí àlejò kan máa fẹ́ àtẹ̀gẹ́ bẹ́ńdà àti orí yẹ káwọn kọ́ náà wà báyìí lẹ́sìn ìkáwọn aláàyè tó súnmọ́ ọ̀sẹ̀ ìjọba àdàpọ̀ láti ká ìlà àgbòrò ṣáàtì lẹ́yìn ìgbà tó ń bá ti a wá ní wọn á sì bẹ̀ ìgbà tó ń pọ̀ bí àtúntò wọn bẹ tó jẹ́ pàtó nípa àjọ àjọ òjò tó máa gba ìjúmọ́ àbá ìdúró wa nínú ṣàdéhùn mi tó fi ẹ̀ka ìmọ̀ bí ọjọ́ yìí ọjọ́ tó lórí gbogbo ọjọ́ lọ́dún àbọ̀wọ̀ kó rọrùn sí ọmọ ayò òun ló pàdé ti wá àti ilẹ̀ ó ní yọ ọjọ́ tó ń nínú àwọn ọjọ́ yọ bẹ́ẹ̀ olùdó ọjọ́ ó nítorí wọn fẹ́ ṣe jáde sára àgbàkan lọ lórí ayé ọjọ́ òtún ọ̀lẹ́ lò wọ́n láti fún un sára sí ìlà ìyá òun ìlú wa. ó ní sọ́ọ̀ ní ìyàtọ̀ wá ní tó ọjọ́ òtún ọ̀lẹ́ ló ti jẹ. ìlúwà tó yẹ ká bàbá wa ní Yorùbá tó bá lè ní wà wọ́n máa ti hàn pé pàǹtà àjùmọ̀ ayé ọ̀pá ni wọ́n lónìí. torí pé kí ni nígbà tí wọ́n bá fi gbọ́ ọdún ọ̀lẹ́ ìmọ̀lẹ́ من آخر قول الإسلام èyí náà ti takasi nínú àwọn ọ̀ràn yẹn tó pọ̀ mọ́tò nínú àwọn ọ̀ràn yẹn tó fẹsẹ̀ múlẹ̀ jù nínú àwọn ìfọdọ̀ èyí tó lọ́wọ́ jù òun náà lọ́jọ́ jímọ̀ o nínú àdìsí àbújá tó gbà wá báyìí àdìsí mo sọ̀rọ̀ nínú tún àbújá o àti tún ọ̀sẹ̀ níbi tí a máa wà lọ́wọ́ ní àdìsí wọn láàfin àná àlejò ọ̀bá ọ̀rẹ́ fẹ́rẹ̀ ó ní wọn ń sáré kàtàkàtà tí wọ́n ìtàn ó ní ìyàrá ilé ìrìn ìtumọ̀ kalẹ̀ ó sì ti eré ẹ̀fọ́ mẹ́ta ìtumọ̀ mẹ́ta. Tààrù rẹ̀ ẹni tó wọlé fúlámù ní wà pé à sí inú ìdè mi ó ní lọ ibẹ̀ ọlọ́run ti ti ọ̀fẹ́ rẹ̀ pa. Kí ni ìtumọ̀ rẹ̀ pé dáadé máa wù sí wọn? Ìtẹ́jú tó lọ́wọ́ kò sí máa wù wọn. Ìtẹ́lájọ́ lọ́wọ́ ní wù wọn. Yóò máa wá fúlé ayé yóò máa pàmàrà rẹ̀ púpọ̀ jù. Níbi yóò wá pàmò àti ìdí ọlọ́run tó bá kù láyé. Ọjọ́ òṣùwọ̀n ọjọ́ kẹrin fún ẹni wà ní sọyún mùsùlùmí àmì ní mùsùlùmí kan ò lè kú bí yá òtún sí máa wọ ẹ̀yà ni ó kú ní ọdún ọmọ tí wọn tàbí lálẹ́ rẹ̀ alẹ́ rẹ̀ ti di alẹ́ àná wọn fi alẹ́ yìí wà tàbí káwọn àti nǹkan ọjọ́ lọ́dọ̀ wa ó ní mùsùlùmí kan wá kú ní yálà ní alẹ́ tí wọn ní o tàbí ó kú ní ojú ọmọ tí wọn ní o àti kọ́lọ́ ọmọ náà kọ́ ní àtàrí ìlú kẹfà yìí ní oṣù kẹfà àfáà ní wọ́n fẹ́ràn ìbùsùn ìdáwọ̀ ìdúrà ní àárẹ̀ ẹ̀rọ òkèlè ọ̀hánà. wọ́n ní kí mùsùlùmí ó kúrò lọ́jọ́ nínú àmì ìgbẹ̀yìn ńlá pọ̀ náà nínú àmì ìkọ́sẹ̀ dáadáa ìdá wa ọdẹ ìlà wa ti ń wáyé ọdẹ ìlà àbàbà fún àtúnṣe yẹ yìí nínú ọ̀sẹ̀ ní ìsìn wọn ní ọjọ́ tí wọ́n náà sọ yìí ọjọ́ mẹ́rin pẹ̀lú ìyẹ̀tẹ̀tẹ̀ náà lọ́wọ́ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ìgbà ọlọ́wọ́ ìfọ̀dà lẹ́yìn rẹ̀. Àwọn ọ̀rọ̀ tó ní àdékù láàrin báwọn ìgbàgbọ́ rẹ̀ ní àdékù yìí wọ́n láti fi ẹ̀sùn pé àtúndẹ́kọ̀ wọ̀ ọ́n yà fi láì wọ̀ ṣáà ní ọ̀sẹ̀ máa lọ. Bí máa wọ ọlọ́wọ́ bá ti dìbò láyìí. Ọlọ́wọ́ máa gbá ẹ̀ ní àwọn ìgbàgbọ́ rẹ̀ lóòótọ́ ọdún máa láyìí. Tó wọ́n máa wọ ọlọ́wọ́ àdúgbò yà ọ́ ẹ̀dì lórí pé kí ni orí ọjọ́ láti rí ọjọ́ tó pàtàkì ni alẹ́ bàbá sọ́mọ̀ sọ̀rọ̀ wọ́n àwọn ọ̀dọ́ láti ó ti lọ sí ọjọ́ yìí ọjọ́ wà tí máa ń àhàdà ìdá àwọn àwọn tó lọ́wọ́ àdà ìyẹn ní wà ó ní ẹ̀rí mùsùlùmí kan ò ní wẹ̀ lóòótọ́ ṣùgbọ́n tí ó wà lọ́sẹ̀ wa láti lè pé àti ẹ̀rọ ìtumà. ọmọ ní mùsùlùmí kan ò ní wẹ̀wẹ̀ tí ò tọ́ jímọ̀ wọ̀nyẹ̀ lọ́kọ̀ rẹ̀ mùsùlùmí kan ò sí ìsìnkú ní òtọ́ jímọ̀ bí mo ti lẹ́gbẹ̀rẹ̀ láti tìbọ̀ ra tó mùsùlùmí kan ò ní pa lóòjọ́ jímọ̀ nínú àwọn ìpara rẹ̀ tó da nílò mùsùlùmí kan ò ní lò kẹ́ ọlọ́run tó lòun kò nínú ilé rẹ̀ lóòjọ́ jímọ̀ ọwọ́ jáde nítorí kó lọ sí mọ́tò wọ́n lè ayé fún ọkùnrin lẹ́yìn ìsìn òṣèlú máa ti àwọn ẹ̀kọ́ máa yà àwọn ẹ̀kọ́ ìṣẹ̀jẹ̀ ti kọjá tàbí mo ti dé lásìkò O ti wá sí òkú tí mo ní sọ́ọ́ yìí máa kó padà tí mo ti fẹ́ wá sí ẹ̀ ìlú ò kọ́ra fún yọ́ ọ̀nà ẹ̀rọ bẹ́ńsílà tí mo kò tó lé kó wá ní ẹ̀ nígbà tó wá ní ẹ̀ kọ́ ó tún wá wà sí akẹ́kẹ́ nígbà tí mo kò tó kó pa lọ́wọ́ ọ̀pọ̀ máa sọ ẹ̀ ṣé ilé ẹ̀rọ ilé tí wọ́n tún òfin ẹ̀ òfin ẹ̀ láti òfin òfin wọn jẹ lálẹ́ tá a pè ilé ilé òdodo tó ń tẹ̀lé bọ́ọ̀lù. torí pé ta bá ní kọ́kọ́ nípa ti jẹ́ bọ́ọ̀lù ilé rọ́ọ̀lù tí wọ́n ń pè ilé bọ́ọ̀lù àpèjọ sí ìmúdó sì yẹ̀ wá ìmúdó sì yẹ̀ wá ilé náà ní ìtẹ̀lé yàrá tí a bá wá wà níbẹ̀ lẹ́sùn ọ̀gbọ̀dọ̀ níbi o lẹ́sùn òní ìyá o inú kọ́ ọ̀sẹ̀ kò ní sáyẹ́ǹsì nítorí pé kí ni o ọ̀pọ̀ wọn kò fi tọ́ mi nìyẹn ṣe kalẹ̀ ọ̀pọ̀ fún òfin ayé òfin ayé àtọ́bàtà bá òfin bá náà tó ṣe kalẹ̀ wọn ò wọ̀ ní ẹ̀kọ́ lọ́dọ̀ ọlọ́run bá lè ṣe ọ̀dá bàbá wa ṣe mọ́tò wa ti tún wa a máa lè fi gbòde wá a máa sọ̀rọ̀ gbòde wá lùtì ìpínlẹ̀ yẹ́kúrọ̀ wá lò níbi tí èdè ní ọlọ́run ọba àbúrò á lè lò ní ọlọ́run ìdákẹ́jẹ́ tá a wà káwọn sọ́kọ̀ ìlú ọ̀la àyè lọ́kọ̀ máa bọ̀ ọdún náà wọ́n tẹ̀ wọ́n wà ní wọ́n tó àdébà kọjá àgbà ìgbà wọ́n àwọn ìgbà àwọn oṣù kò ní ìgbà tí ẹyẹ ń bẹ lórí àwọn tí wọ́n wá máa bẹ̀rù pé kí n bá mi orí ẹ̀ yóò fi kíni o yóò fò lọ. wàá yẹn adé fún àwọn ìfọ̀ká ni wọ́n ti hàn lórí ìfúnná ti tuma ìwọ ládà ìfúnná tó pè lọ́wọ́ ní tuma lórí. tó dé pé ẹni ó dé tuma ọ̀rẹ́ rẹ̀ tó fi dá sílẹ̀ lọ́wọ́

ó sì tẹ́sí yàtọ̀ sí ọ̀dọ̀ tó súnmọ́ ìmọ̀ ọ̀dọ̀ tó kọjá kẹ́kẹ́ tó wá tẹ́sí tí ọ̀bá wá rí ikú ìjọba ti tẹ̀sẹ̀rẹ́ kọlà jẹ́lì torí kọlá àbá súnmọ́ àlágùn wọ́n nínú ẹ̀ ní ọ̀dọ̀ tó àtẹ́rẹ́ wà oníkẹ́lá tó yẹn ti dábẹ́ fún ẹni tó máa tẹ́sí tó fún pàdé àgbọ̀dọ̀ máa kẹ́kọ̀ọ́ láàrin ìgbà yìí àgbọ̀dọ̀ ti àkáwù ní ìmọ̀ gbà yẹn á máa tẹ́sí tó fún pàdé bẹ́ẹ̀ ọmọlẹ̀ ìdúmà ọ̀tẹ́ ìdúmà ọ̀tẹ́ lọ́dọ́rẹ́bí òṣìṣọ́ ìlú lọ́dọ́rẹ́bí ọ̀pá ni wọ́n ó sì gbọ́ púpà nígbà tí wọ́n mú fi òkú gbà lọ́wọ́ alẹ́bìnrin ìfúnni lẹ́wọ̀n tó kúlẹ̀ ó tó wọ́n ti àwọn ìsàlẹ̀. túmọ̀ àtọwọ́ yẹn ìgbésẹ̀ tí ń gbé wà láti lé torí kó rìn wá ní túmọ̀ ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n ń gbé wà yẹn ọlọ́wọ́ wọn tún ládàá iṣẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́. wọ́n

afẹ́ akọ̀ ádámọ̀ fún ọmọ bàálù yọ̀ la ayé ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ wa béèrè lọ́wọ́ wa ọkọ ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ béèrè lọ́wọ́ wa tọ́lá ń lọ́wọ́ lọ́wọ́ wa lọ́wọ́ lọ́wọ́ wa lọ́wọ́ lọ́wọ́ wa sábà ń lọ́wọ́ lọ́wọ́ wa lọ́wọ́ wa ni ó kò alẹ́ lẹ́yà kò fún alẹ́ ẹ̀dì nígbà gbẹ́wẹ̀ ọjọ́ ọdún náà wọ́n fi pàṣẹ káwọn yẹn lọ́wọ́ yìí nígbà wọn láti gbé lóko òbí jẹ wọ́n máa tún ìṣẹ́wọ́n lọ́wọ́ àti bọ̀bá jẹ. ọwọ́ adájọ́ rẹ̀ wá tó ń lọ pé nọ́mbà tẹ̀lé wọ́n ti kí yóò tó fi lọ́ba àti lóòótọ́ yìí. àtẹ̀lọ́wọ́ lọ́wọ́ nìkan ló kí èsì ìjọba ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ nìkan ló pé

ẹlòmíì sì òun ní ọ̀sẹ̀ gbogbo ẹ̀kọ́ òtítí mú àtẹrẹ lọ wọn bá lọ níwọ̀n ìjọ wọn wá ti máa máa ìwọ náà wà lọ wà lọ àwọn lọ àjì wọn tún dé wọn tún àwọn wọn wọn

títà ní ma ọdún pé ma àti ẹ̀gẹ̀gẹ̀ lókìkì lágbára wọn láyé bẹ́ẹ̀ láti lọ bọ́lá wọn bọ́lá wọn jì á fún àwọn wọn ẹ̀dá kára wọn bẹ̀rẹ̀ èyí lè lọ́gbọ́n tí wọ́n ń gbà. èyí lè lọ́gbọ́n tí wọ́n gbà ẹ̀sùn ti ká yíta ní káyà yẹn gbó. èyí tó ní bí wàhálà ọlọ́run ti fi wá lẹ́nu rẹ̀ bàlí. Ilé ayé wa ṣẹlẹ̀ ní ọparí oríṣi oríṣi. Èyí náà wọ́n lè lọ́wọ́ ọlọ́run àti bàbá rẹ̀. Gbogbo ẹ̀kọ́ ìsìn lónìí, bàtà ńlá lọ́dà. Bàtà. Tí wọ́n bá ní ìyẹ́tọ́ àtẹ́jì lónìí, àwọn pìpá àti ìjọ àtẹ́jì ẹ̀kọ́ ìsìn ayé lọ. Yá èyí ìjọ àwọn onígbára wọn. Ṣèbí kéwu ni ẹ̀sùn kẹ́kẹ́ báyìí ẹ̀sùn wá fẹ́ ẹ̀kọ́. Ó ní kí n ṣètò padà rẹ̀ ẹgbẹ́ ẹ̀kọ́ ọ̀dẹ̀dẹ̀ náà ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ fún ẹ̀ ẹ̀kọ́ sọ àmì rẹ̀ ìkórí. ẹ̀ ẹ̀kọ́ sọ àmì rẹ̀ o lọ́la wa ló wá kọ́ sọ àmì rẹ̀. ìjọ àti sọ̀rọ̀ ọlọ́mọ ní kùjẹ̀kùjẹ àwọn oríṣiríṣi àwọn àbá àṣà àṣà níbi káfíń ojúmọ́ káfíń ojúmọ́ kẹlẹ́fẹ́ ọlọ́mọ ní ààyè síbi ọlọ́pọ̀ wa nítorí kí ìjọ ìbámọ́lọ́pọ̀ àkọlá Nígbà tí ẹ bá lọ lé kéwú ní ìdúró lọ́la àwọn olùlọ́bí lálẹ́, ó ti lọ wọ́n wá ìgbọ́ lọ lé kéwú ní.

بارك الله لكم في القرآن العظيم ونفعل الله وإياكم لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد عباد الله يجب على كل مسلم أن يقدم هذا اليوم ويستجب فضائله وذلك التقرب إلى الله تعالى في أنواع العقوبات والعبادات وإن للجمعة أحكاما وآدابا ينبغي أن يتحدى بها كل مسلم والأوس بن رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أجيالكم دار الجمع فيه خلق آدم وفيه قدرة وفيه نفقة وفيه صحة وأحصروا وعليك من الصلاة فيه فإن صلاتكم معروضة عليك رواه أبو داود والنسائي وابن ماجه الباري الألباني خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل دلالة في النار ألتم رحمة الله يسنسي أتو إجاز لما سوى ولد محمد صلى الله عليه وسلم قال قبا حديث إجاز في بينهم أما عليه أو مليه إيه كالبور دليلا من سيوبا لا تلودا لا سوى وجوه سيدي أيها الله بولو لن ترى الجمعة إلى أن يأتي بابوا جمعة يواني ọ̀rọ̀ yẹn gbogbo ẹni jẹ́ mùsùlùmí o kọ́ máa bàbá lọ́jọ́ yìí ọ̀rọ̀ yẹn gbogbo ẹni jẹ́ kí n nínú ọjọ́ ọjọ́ yìí ó wọlé báwo lòun ló ti bá kúrè báwo lòun ó ti yọ láti lọ sí ọjọ́ yìí ìtàkọ́lù ìtẹ̀lọ́ ìdáhàlà pẹ̀lú sísúmọ́ torí ti bàbá lọ́jọ́ ojúmọ́ ọdún ńlá àkọlé àlùbáríkà yìí. ní àlùbáríkà yìí òun náà ṣe lè fi ìlú bá pẹ̀lú ó yẹ kí wọ́n sọ àdìsúnmá wọ́n máa yẹn lẹ́gbà wọ́n máa ṣàkóso náà wọ́n máa burú ti dàgbà kó o lè gbé ìmọ̀ mọ́ òbí. a ti bá ti nílò àwọn àgbàlagbà wa ní àwọn ọ̀gáwọ́lọ́wọ́. tó dé wípé láàárọ̀ báyìí wọn ò ní sọ́yún máa dé kíyọ tí wọ́n máa múra. ìdí wo ti wẹ̀ jáde lẹ́yìn àtúbá tó bá tún jáde báyìí gbogbo àwọn mọ̀lẹ́bí tí wọ́n fẹ́ gbé pátá wọ́n lọ sí wọn tó bá tún sí wọn báyìí lórí méjì ni wọn mọ bàbá rẹ ni báwọn tó ti gbèrè láàyè. ọlọ́run ti sẹ̀lẹ̀ náà ló kò ṣe àwọn àti tẹ̀sí báyọ̀ ìpàdé ìwọ̀n ìpàdé ìwọ̀n kọ́ sọ̀rọ̀ tẹ̀sí àwọn ìfìtò. inú àdámọ́ ni pé akéròsọ mi ènìyàn ó ti gbèrè ayé inú àdámọ́ ni akéròsọ mi ènìyàn ó ti gbèrè obìnrin inú àdámọ́ ni akéròsọ mi ènìyàn ó ti gbèrè owó ó ti gbèrè ìfẹ́ ọ̀gùn ó ti gbèrè ọ̀sọ́ inú àdámọ́ ni.

ọ̀pọ̀lọpọ̀ tó lè wákà tiẹ̀ rẹ̀ kọ́lọ́ yóò lọ sí wa. ọlọ́run tó mọ iye kọ́lọ́ lórí náà máa dà láti ojú wa. iṣẹ́ ìfọ̀ pàtẹ́ẹ̀tì tàbí kò rí láyé tàbí kò lè fi lé wọn lọ́dọ̀ bá ti rí wọn àgbà. ẹ dákun ẹ ẹni tó bá tẹ̀lé rẹ̀ iṣẹ́ ìfọ̀ máa ń rí ìjẹ́ bẹ̀rẹ̀ sí òkè. iṣẹ́ ìfọ̀ máa ń rí ìjẹ́ bẹ̀rẹ̀ wọ́n máa ń kọ́ olùkọ́ olùkọ́ tó lè dé. ìjọba wa tẹ̀lé ọmọ ọlọ́wọ́ àjà.

àwọn ìdájọ́ oúnjẹ tuntun wà tó yẹ kí mùsùlùmí ló ṣe kí ni tó yẹ ká sì rọ̀ wọ́ àwọn ẹ̀kọ́ yẹ ká wá lọ láti máa tẹ̀lé tó yẹ ká sì padà máa tẹ̀lé iṣẹ́ ọ̀la àárín wà níta wọn ọ̀sùn ọ̀sùn wa fọlọ́ọ̀dì ni ẹ̀rọ ló bá ti ọjọ́ fún ọ̀nà o ó ní torí kí lẹ́wọ̀n dà lórí àjà ìjọ ìlú wọn pa ó ní wọlé kọ̀ọ̀tù dáadáa ní kíkí ọba yóò fi tọ́lọ́ wọn wa yóò wà fún torí pípé ìṣòro àkéyìn fún òkùnkùn ẹgbẹ́ gbogbo yẹ kú ọjọ́ ọ̀dájú ọlọ́jọ́ ọdún فعكس ولا يحتمل ẹtí pátá láti máa ti ẹyọ pọ ẹtí pátá láti yọ pọ wọn kò ní àgbà láti máa àrùn lọsọ àlẹ jà gbogbo ẹgbẹ́ wọn wọn bá ká ìfẹ́ kíkẹ ìfẹ́ máa ní oṣù nígbà tó wọn ní ọgbà wọn náà nígbà tí wọn ti kó ti ké alẹ́ mi rárá o ọlọ́run ti yẹ ẹni àwọn àtẹ́jú ọlọ́run ní lẹ́yìn òkú ilẹ̀ láti tẹ̀. nígbà tí wọn ti o ti kó ti tẹ lọ́wọ́ ẹgbẹ́ máa àgbà láti àgbà láti yọ máa tẹ́lọ̀ ọ̀rẹ́ òbí ti fi tẹ̀ka tó lọ́dún lẹ́nu ṣe kí ni ẹlẹ́tọ̀ ẹ̀ máa dé lọ́dọ̀dọ̀. Òjò ló tẹ́tí lójú òní, àtàlá ti ti sùn náà ń bọ̀ ìmọ̀ àpàlẹ̀ wà fún àpàlẹ̀ ọ̀nà àlùfáà. Àjàkó tó yọ báyìí máa wá fún bá máa jó ilé ìkọ́ àkókò tí wọ́n sọ̀rọ̀ láti gbẹ̀gbẹ̀ kí aláwọ̀ sí alẹ́ àmọ̀tí wọ́n alẹ́ alẹ́ Muhammadu wọ̀ pẹ̀lú. Ìgbọ́n láti kọ̀ níyàwó lọ́dà jù kí aláwọ̀ sí alẹ́ Muhammadu wọ́n alẹ́ alẹ́ Muhammadu kàmá sọ̀rọ̀ ilé alẹ́ ìbọ̀rọ̀ yìí wọ́n alẹ́ alẹ́ ìbọ̀rọ̀ yìí ní ẹ̀ka ìbọ̀rọ̀ yìí. Oríṣiríṣi wàhálà ìbọ̀rọ̀ ìtọ́gbà wọn fẹ́ kò máa ṣe èyí ló da púpọ̀ jù lóòótọ́ tí wọ́n ta máa ṣe o tá a máa ṣe ẹ jẹ́ ká gbìyànjú ní tí ọ̀gá ni wọn náà rẹ̀ ní ká máa wájú rẹ̀ bá a ti ń wájú wọn ayé ẹjẹ́ àwọn ọ̀gá ọ̀pọ̀lọpọ̀ wọn ta kọ́tẹ́ láti tó ti yá ìgò àwọn ta kọ́tẹ́ láti tó ti yá ìdí ti di kò ẹjẹ́ pásítọ̀ fẹ́ràn ìyẹn ti tí mo ti kọ́ bẹ́ẹ̀ wọ́n lọ́pọ̀lọpọ̀ ṣe wọ́n dáa o. àwọn tó ń kọ́ ní àǹkẹ́ nípa àǹkẹ́ sílẹ̀ sí. títí àǹkẹ́ tí wọ́n kọ́ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ lọ sí sílẹ̀ bẹ́ẹ̀ láti ti ti rí. tí wọ́n bá wọn fi ti ara wọn tí wọ́n ní máa lé pèlè. ṣùgbọ́n wọn ò sí láti lọ bá àwọn ọmọ ọjọ́ ìwọ tí wọ́n kọ́ bẹ́ẹ̀ yọ pé àbúrò wá ọmọ ọjọ́ báwo lẹ́sìn ṣe kíkiri. wọ́n ń tò fojú. tó bá yẹ ó ní sẹ́yìn yóò lọ jáde pé ìgbà yìí nígbà tó lọ́wọ́ rẹ̀ náà o ẹni bí wọ́n wọ́n lọ jẹ́ kó lọ jẹ́ yìí o kò ní ìgbà sí sẹ́yìn rẹ̀ yóò fẹ̀ tó lọ́wọ́ rẹ̀ lájẹ́ yìí bọ́ọ̀lù ló ti jẹ́ kò ní yọ̀nà nígbà tá àwa ti tó ọ̀rọ̀ ayé táàlì lọ́wọ́ ẹni tí ò tó wa tí kò sọ̀rọ̀ ayé ẹ̀ fún wa nítorí ó kìlè wo lè fọ́ lórí ọmọ tó wáyé ní tó tó dé kí ìkẹyìn ọmọ wa lọ́wọ́ wa ni ó ní sọ̀rọ̀

táwọn èèyàn fi ti ara wa ẹ̀sìn ọlọ́wọ́ bá àyọ̀ fi ti ara ìdíkù kíkọ́ ní ìkéwù kéwù rẹ̀ ló ń ké ìdíkù kíkọ́ ní ìkéwù rẹ̀ ló ń ké láti jọ ìkú wà láwùjọ ní nàìjíríà tí wọ́n yẹ lọ́pọ̀ èdè ẹlẹ́dẹ̀ òdìbò ọ̀nà báwo ni òkèlè mọ́ oríṣiríṣi àwùjọ alẹ́ la wá bí bàtà àdúgbò láyé àdúgbò bẹ̀rẹ̀ ìjà bẹ̀rẹ̀ yóò ẹjẹ asọlọ ọba àlejò ọlá ẹjẹ mọkọ ọtọ ga jọ Ọlọ́run ìlànà tó ga jù ìlànà ẹgbà Muhammad sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ lẹsẹrẹ àwọn ọgbẹ búburú òun ẹni àdáda ìlànà ètò ọgbẹ gbogbo àdáda ètò à ń pè ìjà ẹni gíga òkú àlùkò gbogbo àlù wà ní ẹgbẹ́ tí ẹ fi ọlọ láti yà sí lérò náà ọlọ àgbà Ọlọ́run láwù kọ rẹ ẹjẹ àwọn òbí tó máa ẹni tó pàtàkì lọ́dọ̀ lọ ẹ má jà máa bọ́ tí wọ́n bá tẹ̀ parí òtúbà ìṣèlú ọkùnrin máa bá ń tọ́jú nípa nípa ẹ̀ lọ ìdí òsì máa sáré lọ rẹ̀ dákùnrin ó rí àwọn ọmọ ẹlọ́dọ̀ ọkùnrin àwọn òkè rẹ̀ tí wọ́n èdè lọ́dọ̀ ọ̀dọ̀ rárá. Ṣébí ìtò òkúri yẹn tó òun lọ máa rí tó bá ní ọmọ àyìnbọn fún ọ̀rọ̀ mẹ́ta. Ìtò òkúri tó jọ orí tó bá ní ọmọ àyìnbọn tó wà á kàdọ́rọ̀ kọ́lù fẹ́ lọ báwọn olùkú ṣe lọ́dọ̀ ọlọ́run báwọn olùkú ṣe lọ́dọ̀ òkè ẹ̀ náà. tí wọ́n náà bá ti lè mọ̀ báwọn olùkú ṣe lọ́dọ̀ rẹ̀ lórí ìdìbá àdéhùn náà ṣe lọ́dọ̀ ọkọ̀ bá nìyẹn. ẹ má jẹ́ àbáwọ́ ọdún lẹ́nu ọlọ́run bá wọn ẹ jẹ́ àbáwọ̀ àti ọlọ́run ọlọ́run bá wọlé nǹkan wá o ọlọ́run sáànù wa tí wọ́n tó ní ọlọ́run tó láti fẹ́ nǹkan wá ọ̀pọ̀lọpọ̀ ọ̀sán ti àmì láyé ọlọ́run tó bá àti ọ̀sán ìfọ́ wa ọ̀là àgbàrá ọlọ́run láwùjọ rẹ̀ abẹ́rẹ́ ọ̀sán sáànù wọn tààlà alámọ̀lúwa ọ̀nà jòjòdú láyé láyé alámọ̀lúwa ọ̀nà jòjòdú láyé láyé ọlọ́run tó sáànù wa gbogbo nǹkan wọn ń tẹ̀lé dáadáa ní ìtọ́jú ìwà lọ́wọ́ bẹ́ẹ̀ kí ìta àwọn orí ìtọ́jú ìwà lọ́wọ́ bẹ́ẹ̀ wọ̀lá àtàwọn ọ̀gá òkú rẹ̀ ìlú tí wọ́n jáde wá àwọn ìtàwọn bẹ̀rẹ̀ ìlú tí jẹ́ wàhálà àwọn ìtàwọn bẹ̀rẹ̀ ìpínlẹ̀ àwọn ìtàwọn bẹ̀rẹ̀ wàhálà àwọn ìtàwọn bẹ̀rẹ̀ kọ́kọ́ máa jẹ́ lójúmọ́ ọ̀nà tuntun bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa abẹ́rẹ́ ọ̀sán ṣáà lọ wàhálà pàṣẹ tó gbọ́dọ̀ àwọn láti wọ́n ti gbé bẹ́ẹ̀ làwọn ti gbọ́ wọn láti padà ọmọ àtọ̀ bá wa ọ̀nà tó sọ bá wa ọ̀nà tó sọ alẹ́ nìyẹn lójúmọ́ máa lóṣù àlẹ́ ewu wọlé dúró ìrọ̀lọ́ ọba wọ́n lù ìlànà ìrọ̀lọ́ ọba lè ní ọ̀la nípa ọba tí wọ́n ti gbé ẹ̀jú ìlànà ìrọ̀lọ́ lọ́wọ́ ẹ̀ láyé ọ̀la àgbàrọ̀ lọ́wọ́ náà lórí ló wà lẹ́kẹ̀ láti mọ̀ bóun náà lórí ìṣòro ọ̀fẹ́ ọ̀ma wa ọ̀la àgbàrọ̀ lọ́wọ́ náà lórí rẹ̀ lọ́kàn yẹn àti nàìjíríà àti ọ̀gbìn àṣẹ ọ̀gbìn àti ọ̀gbìn àbàdàn ربنا بك يتوفر وفقك مولانا ورسول القول الكافرين اللهم انا نعوذ بك من دار البلاء وكرب الشقاء وسوء القضاء وشماتة الاعداء وصلى الله وسلم على سيدنا محمد وآل الباب المعين وحياك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك